وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أتركاتك فمرو anabira محمد صلى الله عليه وسلم kẹlẹ wa sọọni wa ta'ala kí o gbà pé wa pé oníṣẹ́ni kọ̀ọ̀kan wa bẹ̀. bákan náà kí àwọn sheikh wa ti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà gbẹ̀yìn kọ́nà wa sọọni wa ta'ala kó lọ́mọ ṣàṣẹ àlékún dáadáa wọn kí o ṣe àlékún orin wọn àti ẹnì kọ̀ọ̀kan náà. ẹ̀yà tí o wa dúró náà ní àyà one eighty eight suratul A'raf kí ọlọ́run subhanahu wa ta'ala ọba àlekọ́lá ti sọ fún wa pé ní a'udhu billahi minash shaitanir rajim qul la amliku li nafsi naf'an wala darra illa man Allah. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ọlọ́run bàbá àlekè ọlọ́npàá anábì láti pé kóòlì èrè anábì sọ fún wọn pé la amúlikú ni náà sí dọ́ọ̀rù linafsi naf'an wala darra èmi òjíṣẹ́ ọlọ́ tọ́lọ́run rántí yín la amliku linafsi naf'an ń lágbára àti ṣàǹfààní kankan fúnra mi wala darra bákan náà ní ìlágbára láti fi nira kankan mi àbí kan ẹlòmíì. n ò lágbára láti fi oore kan lẹ́nìkan lọ́wọ́ àbí kí n fa burú kankan tó ń di bó ti yẹ pé mo jẹ́ ànábì ọlọ́run àyànfẹ́ ọlọ́run ọlọ́run ká náà fi sọ fún wa pé ní òun ò lágbára ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba nìkan ni máa ń ṣe ohun gbogbo pàtàkì bí ò lágbára àti forí kan léèyàn lọ́wọ́ kò lágbára àti ti aburú kan fún yàn ǹjẹ́ ó wá tọ́ bí káwá lẹ́nìkan tí ó tá nàbì tí ó tiẹ̀ tó kẹ̀kẹ́ lára nàbì káwá ní bàbá wa ń gbẹjọ́ òun ló lè fa olè fún ọ òun ló lè bẹ́ẹ̀ tí àbúrú jìnnà tónú wàá ríra rẹ̀ bẹ́ẹ̀ pàpọ̀ ìtàn bá ti sọ náà ní tọ́lọ́hún sọ ẹlòmíràn ni òun yẹn lóhun ọlọ́run ìtàn bá ti sọ náà lọ́rùn ṣe kí ni yóò wí tán bá fún oore fún yàn yóò tẹ̀ lọ́wọ́ tí wọn bá ti fa burú kan fún yàn aburú yẹn ó ṣe kíni yóò ṣe é ọ̀rọ̀ sọkúsọ ni ọlọ́run náà níbi àwọn ọ̀rọ̀ sọláńtọ́lọ́run náà ṣe wá kó yẹ kó yẹ wá pé ní ohun olóore kan tóun lè fi kàyàn tọ́lọ́run bá fọwọ́ sí bákan kò sáburú kan tóun lè ṣe kíni tóun lè gbé kúrò fún yàn ìyẹn ló fàtọ́ yẹ pé ní báwọn yẹn bá wá bá nàbì lórí ọ̀rọ̀ kan òun tó bẹ ta ni yóò bẹ lọ́ọ̀ ni pé ọlọ́run agbájá báyìí ní fẹ́ àbí tí nǹkan bá ṣẹlẹ̀ sónà sónà bá ń wá dáadáa yóò dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ ní pẹ̀lú àìmí ànábì ọlọ́run tí n bá ti lọ bóyá ọlọ́run máa mú wá yóò sì máa mú wá náà ní rárá lọ́nà bẹ́ẹ̀ lọ́ni. bákan náà aburú kan tó bá fẹ́ ti jìnnà ọlọ́run náà ní ó bẹ̀ pé kó ti kíni kó ti jìnnà. tó ń dìbò lè já ànábì ọlọ́run tó ń dìbò lè jó tẹ́ pé òun náà lọ́lọ́run bọba àlékè ọlá ló fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn ẹ̀dá òun náà láṣíwájú wa yóò dẹ̀ bẹ́ lọ́ọ́ ni pé ọlọ́run ọba o ṣe báyìí fún mi lóore ọlọ́run ọba o nǹkan báyìí ní ìfẹ́ láburú mọ́tà ìgbé jìnà sí mi eléyìí fi ya pé ní gbogbo apáta ẹrù ọlọ́run la jẹ́ àlè là lọ́lọ́run lọ́wọ́ kò sẹ́nìkan nu wa tó lè kọ̀ǹtúrò rẹ̀ pé orí èmi ní kọ̀ǹtúrò ẹ̀ àrísìkì èmi ní pín ìkẹ́ èmi ní pín ipò èmi ní gbéyàn sípò bákan náà kò sẹ́nìkan tó láburú lọ́wọ́ tó lè fi ṣe ni tọ́lọ́mọba sùfàánà ọ̀tàlá tí ò bá fọwọ́ sí ọlọ́mọba sùfàánà ọ̀tàlá ní ká níbi sọ fún ní ìnìlá كل أملك لنفسي نفعا ولا ضرا sọ fún ẹ pé ní òun lágbára fún ara mi naf'a àǹfààní kan ìtumọ̀ ìpè tá àǹfààní bá bá mi kẹ́ ẹ mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ló ṣe kí ni ló ti wá kà kò yí mọ̀ yìí rí bẹ́ẹ̀ ànẹ́bí ọlọ́run lòun òní ń fàǹfààní ara rẹ̀ rárá òun náà tún lẹ̀ bẹ́ lọ́wọ́ bá ní. bákan náà wàhálà ọ̀dọ́ rọ sì ní ìnira kan lọ́wọ́ àyàfi tọ́nà bá sùpánà wà tààlà tó bá fi kàn yẹn náà ni. wàláwó kún tó alámú lọ́gáyébẹ̀ ọlọ́ni kánẹ́bí sọ fún wa pé káwí pé mi ànẹ́bí ọlọ́run náà mọ kọ̀kọ̀ ni ní tó pamọ́ tẹ́nìkan ò rí káyí pé mo mọ kọ̀kọ̀ ni kàyìn kábàáyé ni ó ṣẹlẹ̀ lọ́la kábàáyé ni ó ṣẹlẹ̀ lọ́túnla lastaksartu minal khair nǹkan dáadáa dáadáa ni ò bá kọ̀ lọ́rọ̀ mi tí n bá mọ kọ̀ọ̀kan ni tí n bá mọ̀ pé lónìí yìí o tí n bá jáde n ò ní ta káyé pé n ti ń tajà lànàbì ni kò ní de gíní kò ní lọ dáńjọ́ ń gbà torí pé mo ti mọ̀ pé ní ta mo ti wò ó. ànábì lógún ogun mi ń bẹ bí ẹ pé ní. wọn dé ọgbẹ́ lára akpa wọ́n fà ànẹ́bì léṣe apánú sọ̀hábà káyipá ànẹ́bì mọ kọ̀kọ́ ni tí ó ti wò bọ́nà ó ṣe rí bẹ́lẹ̀ mọ́ wà bí ìjà ànẹ́bì ológun kò ní jáde. ànẹ́bì ò mọ kọkọ ọlọ́ni sọ fún ọ pé káyipé mo mọ ni dáadáa dáadáa dáadáa ni wàmọ́ má sàníyà sù aburú kan bá dé kí kò bá ti ṣe mí. àyìnbó ni ọlọ́mọdé àárín lọ́jọ́ débi dé kí ni débi ń kọ́ náà. kí tó ń bẹ lọ́hùn torí káwọn ọmọ ní òde kí ni kí ló ṣẹlẹ̀ ìgbà tó ti bẹ́ẹ̀ náà tó tọ́jú bọ́lé à ń lè wọṣẹ́. àníbà Muhammad sáà ń tẹ̀lé kò mọ kọ̀kọ̀ kò mọ ní tí ó ṣẹlẹ̀ lọ́la kò mọ ní tí ó ṣẹlẹ̀ sóhun gan fúnra rẹ̀ kátó wá sọ tẹlumi. nígbà tánẹ́bí ò wá mọ̀ tánẹ́bí dá nínú àwọn ẹ̀dá tó tún àmọ́ náà ká ti ń sìyàn kẹ́hìn gbogbo ń tẹ́ gbé wá láti rí àti mẹ́ńtó wá ń di ọ̀rọ̀ táwọn á ní ìrọ̀rùn fẹ́ pa ọ́ ẹni tá ń tẹ̀lé sẹ́ kò mọ kọ̀kọ̀ nítorí bí o bá ti mọ̀ tẹ́nìkan ló mọ̀ ẹ̀rí pẹ́ni fẹ́ torí ibùnú. ẹ̀yin wa mu níṣẹ́ wọn ní ah, bàbá àwọn àfa wọn lé gíní àwọn òṣẹ́ àwọn àníkùn ẹ̀rọ babaláwo mọ́ torí pé ní da òjì ogbè lẹ̀ tí ń tẹ́fà òun náà mọ̀ pé ní babaláwo ìwé ká gbẹ́tẹ̀ bá ló fi wò ó kí náà ló ń ṣe iṣẹ́ àfa ni wòṣẹ́ ikán kan gbogbo ẹni bá ti ń wòṣẹ́ babaláwo ni wọ́n kọ́yẹ́ pé tẹ̀sùbá ní fi wò kọ́yẹ́ pé ní ìlà ní wò pé àtẹ́wọ́ labálà àmẹ́ni tó kí ni àmẹ́ni tó kọ́ nígbà tó àmẹ́ni tó kọ́ kí á ní wọ́n wò ó sí lẹ́yìn náà àmẹ́ni tó kọ́ tá ló kọ́ Allah ni àwa wọ ọwọ́ rẹ̀ pé ah, ọwọ́ tiẹ̀ yìí ah, ìgbésí ayé rẹ̀ ó nira àhà àwọn olùmìlà àmì àlò àrọ́mọ̀lù pamọ̀ sí yẹpẹ̀ wọn fọ́ ya yẹpẹ̀ àmì ìyàwó tó fẹ́ fẹ́ wọn wọ́n ṣe kí ni wọ́n fẹ́ kí wọ́n dá nínú ọbẹ̀ kò lẹ́sìn ní ẹ̀kẹ́ni ìgbépọ̀ yóò ṣe kí ni kò ní í da bóun lòún ṣe mọ̀ ètò ìsọ ànábì àwọn sọ̀sọ́ láńtọ́lọ́run ẹ̀tọ́ àìjọ́ mọ̀ ànábì ó mọ̀ àìpẹ́ ni tí ń wo ṣẹ́kẹ̀ẹ́ sọmọ lẹ́yìn ànábì gidi torí pé ìtànẹ́bí ò bá ti ṣe tọ́lọ́run tó jẹ́ kọ́ ayé apẹ́ kò mọ̀ ẹni tó bá lòun mọ̀ ìranù ní í ṣeun ẹni tó lọ bẹ́ẹ̀ òun náà kọ́ òun náà gba ìranù gbọ́. ẹlòmíì àwòràwọ̀ á ní àwòràwọ̀ làwọn ti wá ìràwọ̀ là ń wọ̀ ẹni tó sùpá báyọ̀ lálẹ́ làwọn awo tó ṣe kíni tí ó ṣẹlẹ̀ sí ọ. kí lòun náà babaláwo ni ẹlòmíì á ní kádàrá làwọn ń wò afẹ́wẹ́ tó wá ń di kádàrà rẹ̀ tó yí kádàrà padà á ti mọ̀ pé ń tàn pé ń kádàrà rẹ̀ sí rọlọ́ọ̀hì fi hàlùkẹ́. àṣírí ọlọ́run ni lára àwọn ẹ̀dá tó yẹ pé mọ̀láìkà gan ò sí kínní wọn mọ̀ kátó wá sọ pé àwọn ànábì ọlọ́run. wọ́n tán mọ̀láìkà ò mọ̀ táwọn ànábì ọlọ́run mọ̀ táwọn náà mọ̀ kádàrà ká àmọ̀ kádàrà tó kọ́lẹ̀ fún àkànná yí padà ìtọ́ ọmọ bó lọ sí mọ̀pọ́n yí padà àti pé ntọ́lọ̀ ń kọ kò sínú ẹ̀dá tí ó yí padà. Ànábì Muhammad sallam níbi hadithi Tirmidhi hadithi Ibn Abbas Ànábì ní rufi atil akalam láti kọ kádàrá kálámù tó ti fi kọ́ wọn ti dégé ni wọ́n ti gbé sókè tọ́ba kan kí n gbà pé tí kì ó bá ti parẹ́ ó sì dé dégé ó ti parẹ́ Ànábì ní wàjá fati suhuf ibi tẹ́sí kọ́ ti ti gbẹ kò sí kílínà tó lé kíní tó lè pa kádàrá rẹ tọ́lọ̀ ti kọ́ ni ẹni tí kádàrá ó ṣẹlẹ̀ sí gẹ̀ẹ́kẹ́ tó bí lọ́lọ́ ṣe kíní tó ti kọ́ ọwọ́ adé ìṣẹ̀wá lẹ́nìkan ti parẹ́ ìwọ ìwọ lọ wo ṣẹ́ débẹ̀ ìdí tó wá pọ̀ ní pé yóò tó wá lówó bá wọn tuntun ọ̀rọ̀ sọkúsọ ni ìlú bàtẹ́ pé ẹnikẹ́ni tí bá ń woṣẹ́ fúnni èèyàn bú ni láwùjọ o. bí bá ń ṣáájú yín kírun ẹ̀wẹ́ lomi ẹni tó wà lọ bá wọn kọ́ ọjà kan mo fẹ́ máa tà ẹ mo fẹ́ tíráàbù kan mo fẹ́ owó yọ̀nà dá mo fẹ́ fẹ́yàwó kan ni mo fẹ́ gbalé kan ni ẹ̀jẹ̀ bí dáadáa ní bá ń torí pé ọba sọ pé òun lòun òun náà ní máa kọ̀kọ̀ ọlọ́ni shahada tó kọ̀kọ̀ gbangba. ó sọ láyé wípé ní wàhálà yóò fi hírò àlà gáìbìhì àhàdà òun ò fi mẹ́nìkan. ìgbà tí wọ́n wá kóra rẹ lọ tó ń lọ mo fẹ́ mọ ni wá ń di ọ̀rọ̀ mi àbí ń tẹ̀ ń wá ta ló gbé. ṣe pé ní àwọn ìwádìí kan lẹ́yìn fi làwọn máa ń wádìí pé fi mọ lẹ́lẹ́ fẹ́ fi mọ́. irú ẹ̀ tó lọ bẹ́ẹ̀ ni tí ó yẹn lànà bí wa muhammadu sọlánà sọnù hadith yẹ pé ní mọ̀nàfà àrọ́ọ̀fà àwòkáhìnàn ẹnikẹ́ni tó lọ bá àrọ́ọ̀fù àwọn afáàní àrọ́ọ̀fù ni ntó ti ṣẹlẹ̀ síwájú téèyàn á máa fẹ́ dákun lọ́dún wá di nǹkan yìí tẹ́ pé nǹkan kọ̀ọ̀kọ̀ kan la fẹ́ fi wá tẹ̀síwá fi wa ni ìkùrá ni ó gbé ni ó ní ni. òkúta àbí yẹ̀pẹ̀ ni àbí láwọn ló ń wò ni àbí ọwọ́ yín ní ó wò àbí èjì ògbè náà ni ó dalẹ̀ anábìlẹ̀ tó bá fi lọ bá ru bẹ́ẹ̀ áwùká yìí náà àbẹ tó bẹ́ẹ̀ ṣe nǹkan tó abẹ tí ó bá fọkà pé nǹkan tí ṣe yìí ẹ bá yìí tó bá ti ṣe mí kì í sàfà o babaláwo lòun náà. Ànábì ni fàfọ̀ dákọ̀ hu bì má yà kóòlù. Tí wọ́n á sọ fún ọ̀nà wa mìíràn àbá tó lè sọ èmi náà ti wí náà. Ọ̀rọ̀ yìí ṣe lásán. Àkànná wa ń di rẹ lọ́nà lórogún ìyá rẹ ni. Àbẹ̀ ní sọ́ọ̀bù rẹ kọjú sí ọ ni. Àbẹ̀ ní sẹ́jọ́ ń gbélé ni. Àbí kanú àwọn ọ̀rẹ́ rẹ. Ló wá di ọ̀rọ̀ rẹ. Wọ́n náà wá gbà pé nítorí òun kò wú sọ ni anabi ní irú ẹni bẹ́ẹ̀ pàkọ́dé káfà wọ́n bí ma òun sì là àlà muhammadu irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kẹfẹ́rí tí ń tọ́lọ̀ ń fi rán anabi ó ṣe kẹfẹ́rí tí ń tọ́lọ̀ ń fẹ́ rán anabi lọ́wọ́ ìtọ́lọ̀ ń sọ́wọ́ anabi náà ni pé kò sẹ́ni tó mọ kọ̀kọ́ abítání ẹ̀yà fọlọ́ nínú rẹ̀ láyà sí à ń anabi tó sọ lọ́rọ̀ pé ẹnikẹ́ni tó bá lọ bá rú wọn. ó gbàgbọ́ àbí kò gbàgbọ́ lórí tó lọ ṣùgbọ́n lọ bá lásán àníbi àkóyí àkóyí làmùtò balùmínì hù sọ̀lá àrùbá yìí nà yàwó mẹ́ni. irú ẹni bẹ́ẹ̀ tó bá fi ogójì ọjọ́ kírun ànígbà lọ́wọ́ rẹ̀. yóò máa kí àdínígbà nàbàlùkẹ́ ìyàtọ̀ wọn láàrin sí hàtùlẹ̀ ìbáadá wà kọ̀bùlù lẹ̀ ìbáadá. ìgbà míì ìbádà tó yẹ tí ó lálàáfíà ṣùgbọ́n kò ní ní kíni kò ní lẹ́sàn kò ní ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ lọ kò sì gbọ́dọ̀ má kì ìyá tí ó máa jẹ́ nu kò gbọ́dọ̀ má kì ẹni tó wá wà nù ìgbèdéke ogójì ọjọ́ títọ́ mẹ́ẹ̀ẹ́dógún òtítù lọ sí nǹkan tó ṣẹlẹ̀ tó tún gbọ́dọ̀ wọn lọ ẹlòmíì kéé tó tún fún ọ lọ yẹ

ẹgbẹ́ òun náà wo jẹ́ fún ni tí ń ṣe babaláwo òun náà jẹ́ bóyá àwọn ẹ̀pẹ́ kọkọ wọn èmi náà ṣe kí ni. ẹjọ́ ẹ̀kọ́ lọ́wọ́ nǹkan fún ẹ̀kọ́ bàbá ẹjọ́ òun lẹ́yìn náà kú sínú níbo nígbà àmẹ́yìn tí ń gba ẹ̀yìn tí ń wọṣẹ́ gbọ́ tí ń lọ́dọ́ wọn aláìjà làwọn méjèèjì láwùjọ. ètò aburú já ìdílé ní òun náà ni pé àwọn tá à ń rò pé akẹ́tọ́ máa kó bàjẹ́ yìí lẹ̀ náà làwọn àfa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní wọṣẹ́wọṣẹ́ lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ ló ní yẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lọ́sàn yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń tẹ̀sùbá àti fi ń wò ká àtẹ̀sùbá yìí ń rùn náà ń wò.

ní anábìwá Muhammad sallam tóbi káwọn sọ̀hábà ní dùhà olùsìkárọ̀ àdúrà sábà fẹ́ ṣe nǹkan káàtà di ọlọ́run pé ọlọ́run tá a fẹ́ ṣe yìí o tọ́wọ́ asọ́nà mẹ́ sáyẹ nẹ́fílà méjì àwọn àṣẹ dùhà yìí gbogbo àná làwọn tó wà náà ṣípàdé ìsìlámù ṣíkùn mọ́sílẹ̀mù. جابر بن عبد الله رضي الله عنهما تبع حديثي ولا نبي من قوني الاستخارة gẹ́gẹ́ bó ti máa ń kọ́ wọn ní kíni alukur'an wọ́n fẹ́ lọ́wọ́ sọ́dọ̀ bí kọ́ wọn lóòrèkóòrè nǹkan tó ṣe pàtàkì ni wọ́n fẹ́ ṣe nǹkan tó ṣe pàtàkì ọ̀ wá ti ẹnẹ́fìlà yẹn méjì ọ̀ ti bẹ̀ lọ ntokoti náà nìkan ọlọ́run ìwọ lọ onímọ̀ èmi ò nímọ̀ mo sáájẹ́ ìwọ lọ lágbára èmi ò lágbára ní tí mo fẹ́ ṣe yìí dákọ̀ fẹ́ẹ́ pé ní orin ní òjà sí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí lágbóyà tí mo fẹ́ ìrìn àjò tí mo ṣe ìgbà tí mo fẹ́ máa àti nǹkan dáadáa tó ṣe ní sí ọlọ́run ṣe rọrùn fún tẹ́pá burú ni ó já sí fún mi nígbèsè ayé mi àti lọ́rùn mi ọlọ́run ṣẹ́rí rẹ̀ kú ò fún mi wá fún mi ní mí yóò lè pin yóò lórí àmì ìtọ́fẹ́ ti sẹ́ pé yóò dùn pọ̀ òdìdí mi tọ́lọ́ wa àgbẹ̀ tẹ́ fún wa lẹ́gìnì tó dà káàkùn dúró kẹ́ lé tẹ́lẹ̀ o. títí wàá lè tẹ̀ ara tí ó wà fún mi ìdí wàá máa ṣe nǹkan lọ nǹkan wàá rámì kan ọ̀dẹ́ tí bá ti ń jẹ́ nírọ̀rùn ọlọ́run ti pé èyí tó ṣe kíni tí ó lóore fún ọ báyìí pé ní òun ní nǹkan kó kàdí wọ́n náà ni ọlọ́run wá mi tí ó ṣe kíni tí ó mùsùlùmí máa ń ọlọ́run ọba rẹ̀ ni. ọba tó fẹ́ fọ́lọ́ kó wá gbọ́dọ̀ èèyàn

ọba tó máa ètò wà ní ọkàn. Sọ́sọ́n bó pe iná òye alámọ̀lẹ́jà àárọ̀ wà mọ̀ ẹ̀yà pa ó máa ń gbangba ó máa kọ̀kọ̀. Gbangba gbẹ̀ ń já wà mọ̀. Èmi díẹ̀ tó bá rẹ̀ sí wa náà. Nǹkan gbogbo gbangba tí ó wà fáwọn ní báyà díẹ̀ la ń bẹ̀ kápẹ́ wa tó ìjẹ́ kọ̀kọ̀. Ní ṣókí ni pé èyí tí lànà mùsùlùmí ọmọ lọ nǹkan wò ẹ̀ńtọ́lọ̀ ọ̀rẹ́ ti wa tó dáa jùlọ náà làwọn ẹ̀rọ Muhammad ọlọ́run kò sọ fún wa náà ẹ̀ pé èmi gan ò mọ kọ̀kọ̀ káyipẹ́ mi náà mọ kọ̀kọ̀ ni àdáadáadáa ni ìbámu ṣe tí n bá ti pa burú wa ń bì kẹ́ tí n bá ti rí nu kọ̀kọ̀ onídégíní òní ṣe. anabi ni ìmìnà ọmọ ọkọ nanabi kọ alẹ ti rárá àbùntàdé ọlọ́ọ̀dì tá a bá wẹ̀ yìí kọlọ̀ ọlọ́ni kò sọ pé in ana illa nazirun wa é ẹ má sọ mí di ọlọ́run tẹ́ máa gbéwé ọ̀kọ̀kọ̀ wá bá mi òun má kọ̀kọ̀ in ana illa nazirun òun mọ̀jú pé kí ni lọ òun ju pé kí ni lọ olùkìlọ̀ mo jẹ́ fún yín yóò máa kìlọ̀ fún yín níbi àwọn ìyá tó lè ṣẹlẹ̀ sí i àti lọ́jọ́ ìgbéga ìkìyà wọn tí ó máa kìlọ̀ fún yín níbi tó lè fún ni mọ́yà àwọn ànábì ọlọ́run olùkìlọ̀ ni wọ́n tí wọ́n máa wọ́n ní wọn pé sọ́ra fún nǹkan báyìí o ẹ má ṣe bọ̀ o ẹ má ṣe lọ́wọ́ o ẹ dúró tọ́ lọ́wọ́ tọ́lọ́wọ́ palatẹ pé yáyọ àlùmọ̀dá fẹ́ẹ́rù kún fàtàǹfẹ̀ẹ́rù ìrẹ́ tó ń da sọ́gbọ́rẹ́ yá dìde fa anzir kó máa kìlọ̀ fáwọn èèyàn torí kó ló kìlọ̀ ní. ṣé bọ́lá ti sọ fún anábì náà ẹ̀rọ ni pé ọlọ́ni iná àrùfáàlìnà náà hàn ìlà kọ̀wé àwa làánà nùhùn sáwọn àjọ rẹ̀ pé kí ni àti anzir kọ̀wé. kọ́ máa kìlọ̀ fáwọn àjọ rẹ̀ min qabli an ya'tiyahum 'adhabun 'alim tí ya ilé fa tó dé. àwọn ànábì ọlọ́run ọlọ́run ló yẹ kó ní rúṣù láwọn bá ṣèrí ìnáwó fún fèrè àwọn àdébí ọlọ́run tá a rán olùfúnni ní rúdù ni wọn olùkìlọ̀ ni wọn. kò wá báwọn àdébí ọlọ́run bá wọn àwọn olókùn tó máa jẹun jẹ máa àwọn àfẹ́ẹ̀sì kí ni àná gbọdọ̀ jẹ́ olùkìlọ̀ àtùmọ̀pẹ́ ní bá ni àyẹ̀mọ́ ayé tiẹ̀ ọdẹ fi mutí pé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ mutí mọ́ o. eléyìí ó fàyà fún ní o ọ̀rẹ́ tí ó kírun ọlọ́ba fẹ́ hà jẹ́ ẹ̀jẹ̀ yóò bá mú o ń kìlọ̀ fún o kíkiri tó dé kí tó dé wọ́n bàbá ikú o olóní tẹ́tẹ́ rìbá ọmọ fún tó ń ti lágbára láti ṣe ẹni nífẹ̀ẹ́ bí ẹlẹ́tàn làwọn èèyàn fẹ́ wọn fẹ́ tí wọ́n kìlọ̀ fún un tó bá ti yẹ yìí àbájẹ́ wípé ah, ẹ̀dẹ̀ ah, àbí kí n tún sọ nọ́mbà tí ó wọlé fún yín àbá àtẹnudọ́ tó fẹ́ mọ̀ bí yín ń jẹun pé wọn àmọ́ kó ara àbọ̀ kọ̀ọ̀kan tó bá débi bàbá jẹ̀ wò pé nọ́mbà tó lè kí ni tó jáde ìfúnni máa wò ẹbí ẹkún mọ dáhùn yẹn sáńbí aburú olóògbà fún wọn sọ̀kọ́ tì ẹtù mọ̀ pé ẹni tí bá ń kìlọ̀ rí àwọn èèyàn ní nífẹ̀ẹ́ rẹ̀ á ń sọ lẹ́nu gbogbo kẹlẹ̀ yín máa ń sọ ní ojú bá rí ẹnu adékíní ẹnu adákẹ́ ìyẹn ò lọ́wọ́ ojú bá rí sẹ́nu bá lè sọ̀rọ̀ pé adùn sọ fáyọ̀ ní tẹ́ ẹ̀ ń ṣe yóò lé kíní dá ṣùgbọ́n àbá ní òfẹ́ kìlọ̀ fáyọ̀ yẹn mọ́ àbá mùsùlùmí láàrin ara wa àfẹ́ kìlọ̀ fún ara wa mọ́ nítorí kíní sẹ́nu sísọ̀ fún èmi tó bá ń kìlọ̀ fún yẹn gan ọ̀nà tó ti ọ̀nà ìdí afá ayé fẹ́ lẹ́ ẹ lè tàtíyàn afá kan ló kọ́ ẹ̀ máa kéwò rẹ̀ jọ ẹ̀ máa sọ pé nìkan ṣe kí nìkan mọ́ o ọlọ́run ní jẹ́ torí gbé o kúkú tí wọn káàkiri mọ́ kéwò mọ́ torí pé ntẹ́ńkà nù tíra ó yàtọ̀ yìí tó ṣe kí ni tó ń kọ́. olùkìlọ̀ làwọn ànábì ọlọ́njẹ ọlọ́ni kánábì sọ kó sọ fún wa pé ìní àná ìlà nàbẹ́yẹ ẹ mọ̀ mi lọ́nà o fún mi kọ́kọ́ olùkìlọ̀ olórí ni kò jẹ fún yín. wàbà ṣírú àti olùfúnni ní ròdùnú olùfúnni ní ròdùnú wọ́n máa fún yẹn ní ròdùnú pé à ah, ẹni tó bá ṣe báyìí àlùjẹ́ náà mọ̀ nílò àti ẹ̀ bá ń sin náà ọ̀kan yóò máa balẹ̀ ọlọ́ba nífẹ̀ẹ́ ní rí ọlọ́ba nífẹ̀ẹ́ tó ní tìjú ọlọ́ba nífẹ̀ẹ́ tó ní faradà tó ní sùúrù ọlọ́ba nífẹ̀ẹ́ onídéédé gbogbo ẹ̀lọ́wà ní kurahan ọlọ́ba nífẹ̀ẹ́ olùkọ́yọ̀ ọlọ́run ṣé bá ń ṣe báyìí òkúri báyìí ló wà fún yín àwọn fáyẹ̀ ní ròdù nù ẹtọ́ bá wá jẹ́ olùpèpè sójú ọ̀nà tọ́lọ́ méjèèjì ló gbọdọ̀ papọ̀ yóò máa kìlọ̀ fún yẹn yóò

láti fún wa nílò òdòdó pé tá a bá ṣe dáadáa ibi tá a ń lò lẹ́gìnì báàkì ọ̀gbọ́n sínú ọ̀tọ́ bá ń ṣe dáhàwà tó ń pẹ̀lú jọ̀nà tó méjì lọ́gbọ́dọ̀ máa sọ yóò máa jẹ èyí tí ìfúnni nílò òdòdó yóò máa jẹ ibi dáadáa ẹ̀ ṣe láyé náà fún yàrá fún yàrá lẹ́mú ẹ̀ tó bá lẹ́gìnì ẹ̀ máa àbí mọ́tò síbẹ̀ ọ̀sán fáìlì báyìí kí náà lè mọ́ ìnáwó jẹ́ ẹ̀kú táyé ìṣe ìṣèyàn lójú kòkòrò wọn kéré ń bi tiwọn ìkìlọ̀ ló máa ń pọ̀ mọ́tò dá mẹ́rin bá sọ dá fún bíríìjì ọ̀sán yìí báyìí ẹni tí wọ́n ń gun gbogbo wa kọ́ ẹ̀ka tó rẹ̀ lákìn. tọ́ba ti báyìí ọ̀sán yìí báyìí ní ẹ̀ ọ̀lẹ́wọ̀n. oṣù mẹ́ta kéré ṣe fún yàn ìkìlọ̀ ní ẹ̀sìn agbọ́dọ̀ wọn ṣe yàn nílò yóò da nǹkan yóò da ìbàjọ́ fún wọn kéré láwùjọ wa ẹtí mu tí ọ̀rẹ́ mi kìlọ̀ fún ẹtí jalè ọ̀rẹ́ mi kìlọ̀ fún bákan náà la tó máa kàyàn láti pé dáadáa báyìí lẹ́yìn àwọn àfáwọn ẹni ìṣíwájú ń ka kaba alimami gbọdọ mọdé wọn ṣe tíra ńláńlá ìdí ńlá méjì dọ́gba ní atẹ̀rìdìbù ọ̀tẹ̀rìdìbù tíra hadithi gbogbo ẹ̀wọ̀ wọn hadithi ló ti wá láti lórí yìí báyìí láti mú ìtòlè gidi tó tó wà nínú mìíràn kaba yìí wọn ti wá gbogbo ẹ̀jọ̀ ni. alimam abdulhabi rahmatulah alayhi wọn ti alikabair àwọn ẹ̀fẹ́ gbáǹkọ́ gbáǹkọ́ gbáǹkọ́ gbáǹkọ́ wọn kò jọ sínú kí dáadáa kí lẹ́nu yẹn jẹ́ fún wa ìtìlọ̀ ẹ wà ń rìn káàkiri lẹ́nìí ẹ mọ̀ lẹ́yìn gbé jáde káàkiri ẹ̀ sí kàwọn yẹn nílọ̀ nǹkan báyìí náà ṣe bí kódà á lè wà lẹ́yìn nínú iṣẹ́ tá a sọ pé èèyàn wò yẹn lẹ́yìn tí wo jẹ́ ẹni tí wọ́n tó lẹ́yìn ọba mímú ibà sàkíra ọba ti lọ jáde láti kíni náà fi jẹ mímú wọlé tó ní bá ti tẹ̀lé wọn tó lọ kà á kó bí lẹ̀ nǹkan mìíràn ló ti mọ̀ ẹ́ jù ònú bá tún agbọ́dọ̀ máa kìlọ̀ fún yàn ẹni tí ó kírun ká kìlọ̀ fún kátó wá ṣe láti dé bá ń kí méjèèjì là máa ń fi ṣe wá àti fún mi àtẹ̀rẹ̀gìbù ọ̀tẹ̀rẹ̀gìbù tí ẹ bá ṣe tẹ̀rẹ̀gìbù ju tí ó ṣe tẹ̀rẹ̀gìbù tí kan sáyẹn láti ó lè fọ́ọ̀lù sábẹ́ àwọn òòyàn wọn àwọn ẹ àwọn mọ́lìkíà lọ́jọ́ àwọn fìyà láyà tó ṣéwu ìtumọ̀ ta ni wọ́n mọ̀rí jáde tọ́ba jẹ́ mọ̀mí ni kò sí owó tọ́ba wò fọwọ́ fà. téèyàn bá wọn ń kìlọ̀ fún yẹn jù ó lè wọ́n náà ó lè kíní kan tí ò tó máa ṣe lákin ó lè bọ́ sáà ṣe kíní. àwa lè jì ẹni tó ti dá ọ̀rọ̀ gbọ́ àwọn àyè ọlọ́run ká lẹ́bi sọ wá pé ní ìní àná ìlà nàzírò bàbá ṣe rẹ̀ èmi jẹ́ nàzírò olùkíní wàbà ṣírú tó jẹ́ olùfúnni nírú fáwọn ẹ̀hó ìkọ́wé mìíràn fáwọn ẹ̀tọ́jú onígbàgbọ́ òdodo torí fáwọn ní ìkíni nílọ̀ yìí àti ìṣèyàn láti ìdójú kòkòrò yìí àní òde kíni àní òwúlò fún. bàbá ti ṣèbèrè ńlọ pé wọ́n ṣe báyìí wọ́n tí ò bá ti gbàgbọ́ ìkìlọ̀ yẹn lé kíni kò lè ṣe láǹfààní bákan tá a bá ṣe lákin tá a ṣe lójú kòkòrò tá a fún nírò òdùnnú kan tí ò bá gbàgbọ́ lè ṣe láǹfààní bákan náà ẹ̀yà jẹ́ kí ìgbàgbọ́ wa kó dúró déédéé kó lékún ìkìlọ̀ tá a bá ń gbọ́ àti kíni láti ní tó jẹ́ kó lápá lára wa nígbàgbọ́ nígbàgbọ́ tó wà ní kíni tó wà lára wa àwọn Yorùbá ní ààbọ̀ ọ̀rọ̀ látọ̀ fún ọmọlúwàbí tó bá dénú rẹ̀ yóò lè kíni ìtọ́ ẹ̀ká ló ti pé ààbọ̀ látọ̀ fún ta ni onígbàgbọ́ ìgbàgbọ́ ti wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ tó bá dénú ìgbàgbọ́ ìfáyọ̀ ọlọ́run tó wà lára rẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ó gbàgbọ́ tí ó bẹ̀rù ọlọ́run kò sórí ìpìlọ̀ tẹ́lẹ̀ ṣẹ́fún tó yóò ṣe kíni yóò ṣe láǹfààní ọlọ́run àtúmọ̀ àtàlà wọn fún wa nínú ayé àtúntẹ̀ ni pé wọ́lẹ́bí kọ́lákọ́kùn mi náfin wáhídá ọlọ́run ní ọlọ́run ló dá yín látara ẹ̀mí kan ẹ̀mí nǹkan náà ní ádámù àlejò sàlám ọlọ́ọ̀dá látara ẹ̀mí kan ada wọn adá látara kínní látara yẹ̀pẹ̀ ọlọ́run sábà ìpínlẹ̀ ada látara tíìn ẹ̀rọ̀fọ̀ ìkẹ̀kẹ́ náà ló ń tó báyà fún jẹ́rìí fi sọ pé nígbà tó bá ni ó di yẹn máa fi fún. ọlọ́run sọ fún mi pé ní mi sọ̀lìtọ́ọ̀lì sọ̀lìtọ́ọ̀lì kàlùfàkà mi yẹ pé adé alábàárà ẹ̀rọ tó ní di àmọ̀ sáwá mọ́ lọ́dúnmọ́dé kòkó yẹn tó wá gbẹ́dẹ́ bá ń bọ́ kẹ́ yóò mọ́dún kókókó àyà mi sọ̀lìtọ́ọ̀lì ọlọ́ni afárá ẹ̀mí yìí la ti dá yìí àyẹ̀pẹ́ ádámù alẹ́ ìsàlám kò ní bàbá kò lè kí ni kò ní ìyá. tọ́lá yóò bá jọ lójú ju ọ̀rọ̀ tálẹ́ ẹ̀kọ́ jọ lójú Adam torí kò ní bàbá kò ìyá wa àwa ọlọ́ọ̀ni Adam láfara rẹ̀ ayé kò ní bàbá kò dé kíni kò ní màmá anábì wa ayé kò ní kò ní kò ní bàbá Adam tó wà ní méjèèjì àwọn ẹ̀ máa fi òtítọ́ àbùká máa pe ọlọ́ọ̀nì kala máa ń pe fún làwọn ọkọ yẹn ni wọ́n ń pe anabi wa ayélujára àlèyésàlá ọlọ́ọ̀nì adam tó jẹ́ bàbá ńlá yìí òun náà nípìnlẹ̀ gbogbo yìí ara rẹ̀ la ti dá yìí wàjọ alami ni ha sàwùjọ ha. ọlọ́ọ̀ni látara rẹ̀. látara látara Adam láti dá ìyàwó rẹ̀ àtàrà Adam àkànní látara ikun àyà rẹ̀ láti mú Hawa jáde wàjà alamíní ha làwùjá ha. àyípé. ádámù náà ló dúró bàbá fún òun náà tó ní tání rẹ̀ òun náà rẹ̀. fàlámù àtàkà ṣáà ọlọ́run ní nígbà tí wọ́n wọlé tọ́ra wọn wọ́n fún wọn. hamalati hamalan khafifa wá lóyún oyún bẹ̀rẹ̀ ní díẹ̀ falama samarọ afọ falama falama asikọla nígbà tó ní ìwà ẹfì lónìí tóbi ẹ̀dùn ọ̀fẹ́ mú mọ́ bàyẹ̀ gbà wọn. pé àmọ́bi tọrọ yóò di kíni yóò já sí ara ń tàbí lọ síwájú pé àwọn kọ̀kọ̀ ọlọ́ni falama akọlá dá àwọ̀ wọ́ àrọ̀bá ọmọ nígbà tí oyún dé ipò tó ga tó ẹ̀mí tó àti ọlọ́run ọba àwọn méjèèjì láyé ní sànà láyé ní sànà sọ́ọ̀lì ha fún wa lọ́mọ dáadáa adẹ́kùn nẹ́nà mi lè ṣàkiri ní àwọn ìdíje ní àwọn ìdíje o. àlàyé wà lọ́rọ̀ lórí ayé àyè nígbẹ̀yìn inṣàlá ọlọ́ni ọmọ sọ̀ọ̀lì ha. ńgbà tó lọ fún wọn lọ́mọ ọmọ tó pé ọmọ dáadáa jẹ àwọn aláwo ṣòrọ̀ká afíìmọ̀ àtà àwòmọ̀. wọ́n lọ ṣẹ́gbọ́ sọ́nà wọ́n lọ wá wòrò pẹ̀lú lọ látara orí tó dégé ni tó fún ibi náà bá jọ pé ní ádámù gẹ́gẹ́ pé. olóńtọ́rọ̀ ádámù níbẹ̀rẹ̀ ṣùgbọ́n wà pé wọ́n wọlé tọ́ra yìí pé nú àwọn ọmọdọ́mọ rẹ̀ ló ń sọ àti ní ìṣẹ̀lẹ̀ tí kò ń ṣe ádámù torí àwọn ànábì ọlọ́run kan ṣe kí ni wọ́n ṣe bó sọ́nà àti pé ní ànábì wa nú ànábì wa nú alẹ́ ìsàlám bá a ti gbọ́ nú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ níbi hadith ibn Abbas pé kò sẹ́bọ̀ kankan ní nǹkan bíi sẹ́ńtúrì mẹ́wàá látàrí nàtàdàmù ti wà tóbi dórí tani kò lè nù òfin ti ń jẹ bọ. ayẹpẹ jẹ àlá láwù ṣòràká àwọn èjì sẹbọ fíìmà àtà àwọn ọmọ lórí tọ́lọ̀ ní kíni tó fún wa yìí aláwọn èèyàn ní ìtọ́jẹ́ náà àrọ ọmọdé wọn ádámù ní ìtọ́jú ní kíni ní rìfáàsì ẹ adamu kò ṣẹbọ lẹ́yìn náà anabi Ọlọ́run anabi Ọlọ́run ṣẹbọ òun ṣe wàá bẹ́ẹ̀ rí pé wọn ní wàtá bímọ yẹn kọ ní Abdulhari wọn fi abudu ti sí nǹkan tí èdè dání tí èdè sọ lọ ẹnu rí wáyà mi kọ ní ṣètọ́nù lórí ọtí wọn. òun kẹ́yìn fún mo ti bá yín mo ti wá dààmú yín gbà kan yín tí mo jẹ́ kó lálùjẹ́ náà tẹ̀sí di èrò báyìí wà tìyàwó rẹ̀ tòun tún dé o ibi tá a bá lọ pé àámọ̀ pé ní ìtàn yìí kò rìn lẹ̀ka aládàmọ̀ ló ṣẹlẹ̀ sí ṣé ṣètò tó máa fa abalẹ̀ tó fún ẹ kó ló ṣe kíni òun tó sọ inú ìjọ tó máa tẹ̀lé lẹ́ ẹ̀kì. wọ́n ti lé àwọn èèyàn míì yìí ń tọ́ka sí nínú àwọn ọmọdọ́mọ anabi adam ọlọ́ni ńgbà tí a bímọ yìí tán anábẹ́ náà ọlọ́run jẹ́ báyìí jẹ́ báyìí bàtọ́ wọn délẹ̀ yà àlàálà òṣùrọ̀ káá fíìmà àtà àwùmà àtọkọ àtìyàwó adékìní wọn lọ wóró ogún fọlọ lórí orí tó di fún wọn. ilé ìjẹ́pọ̀ fún wa nígbà tó jọba ń pọ̀ yà ọ́ lọ́wọ́ ṣe gbà ṣe báyìí tọ́lọ́ba padà sórí fẹ́ lómi ìtàn bí fojú pẹ́ aburú ni mo ṣe o ẹ̀rọ tí àwọn ẹ̀ bá lóyún ìṣẹ́ mi lójúdé ẹ̀rì yóò wá mọ́ṣáláṣí lóòrèkóòrè. ìmọ̀ ẹ̀ka máa bó ń bẹ lọ́wọ́ tó bá bímọ èyí tán yóò ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ wíwẹ̀ jọ tí ó kú kẹ́ni ó ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ àti tó bá ti tọ́ gbàrà náà ní irú wọ́jẹ́ wọ́jẹ́ bá sọ lẹ́ẹ̀kan ó lè lọ wọ́jẹ́ fún ọmọ tí mo bí yìí ẹ máa wà kọlù jáyé rẹ̀ èyẹ máa ń kọlù ẹ̀gbọ́n tó jáyé ẹni tó bá kọlù ó ṣubú ni àwọn akọ fún àìbéjì ní ẹ̀yà wọn gbé wọn jó ní o ẹ̀kọ́ ní àdàbà ẹ̀ máa lọ fún wọn tọrọ ọ̀rọ̀ owó o ìgbà tó lóyún kò dé yẹn o náà àbẹ́rẹ́ mi ẹ̀ ń sunkún jù ẹ̀yà fi kíní kan ṣe lọ́wọ́ ni o ẹ̀yà kíní kan ṣe jágbọ́n rẹ ni kíní ti ń fọwọ́ ṣe o kéde fi ń ṣẹ̀bọ sọ̀nù ìgbà tó ní tọrọ rẹ̀ tó lóyún rẹ̀ kò lọ́wọ́ ṣẹ̀bọ sọ̀nù ọlọ́run tẹ́ náà ní wọ́n ṣe gbogbo tọ́lọ́ bá mú wa kí láwọn ṣe láwọn náà láwọn ṣe lẹ́nu lásán ni o. ọlọ́ni nígbà tó mọ̀ yìí délẹ̀ tán àtẹ̀bọ̀ sọ́lọ́run. lórí ntọ́lọ̀ ń fún wọn ìdájọ́ ìtọ́tẹ́lẹ̀ ni pé lànà kò mi fọlọ́. àmọ́ kún ọlọ́run tó ga olùgbogbo táyì àmì lè máa wà lójà nù kákéèyàn máa wọ ànábì ọlọ́gẹ́ máa kọ́ ni yóò lè máa pa ànábì wa ìta sanda ìta ọlọ́wà lọ́dún ìfà áàlà á máa yí ṣìrì ìyẹn aláìmọ̀lẹ́ wọn èyí tẹ̀ ẹ́ sì nǹkan mí nílẹ̀ yọ̀ ọlọ́ ọlọ́run tóbi ó ga ju gbogbo ohun tẹ́ ẹ̀ fi ń wúro pẹ̀lú lọ ọlọ́ni ayúṣúrọ́kù yá àwọn wàhùn yóò ibi tọ́lọ̀ àwọn èèyàn jọ ni lódìdí á ń fi nǹkan ìwọ̀n ọba nǹkan tó yẹ pé yòókùlà fún nǹkan tó yẹ pé máa ń kò ṣe ìhà nǹkan tí ò lè dá kẹ̀kẹ́ lẹ́wà lọ sí mi dẹ́yìn tọ́lọ̀ wọ́n mú ẹ̀dá làwọn náà ọwọ́ àti ọlọ́run bá tó jẹ́ ọba adẹ́dàálẹ̀ ọwọ́ ń ẹ̀dá. e tí ò lè dá kẹ́kẹ́ nínú bí àwọn bọ́ọ̀lù ibẹ̀ ni pé nǹkan bí nǹkan èèyàn ló máa ẹ̀ ló máa yà bó ṣe yẹ kó ní yóò tún máa lọ sí i àwọn tó ń èrè ń èrè ń ẹ̀yin lẹ́tọ́ fún ọ tó ẹ̀yin gẹ́ tó jùlọ ẹ̀yin lẹ́ àwọn nǹkan tí wọn ò lè dá nǹkan tẹ́ pé ẹ̀dá làwọn náà làwọn yẹn wá lọ ń jọ́ nìkan. wọ́n ti wà láyé tẹ́tẹ̀ ìrúnà láhùn náà fi rọ́hùn wá àwọn fún sáwọn yẹn kúrò. wọn ò lè ràn yẹn lọ́wọ́. àbúkẹ́ kí ló fún yẹn kí dùn ọ̀rùn fún lè fún ẹ̀sẹ̀ dé tó bá bí mọ́lá nǹkan gá ọ̀tún fún mi ọ̀tún fún ọba wo ọmọ ọ̀tún gẹ́gẹ́ dà tó náà bí fúnra rẹ̀ kí fi lè fún wọn ní. ọmọ wọn à lè ràn lọ́wọ́ wàlá àwọn kúta wọn yàn sùn lókè tí ọba tí a lè ràn yàn kẹ́sì ràn wọn lọ́wọ́ wọn lè ràn wọn náà lọ́wọ́ ẹ̀ sáwọn yẹn lọ́jọ́ sí fún un ntí o lè fàánà dé fúnra rẹ pé lọ́wọ́ Ọlọ́run sọ fún pé yá àná lórí bàbá àwọn fún yìí fásitẹ́mì ìhùwùlà ẹ̀yà àtẹ́tígbọ́ iná lẹ́sìn tẹ̀lé ìhùwùlà mi dùn ní ńlá ọlọ́ni gbogbo ń tẹ́ ń pè tó yàtọ̀ sọ́nà ńlá ń yà lókù tó bá bá eṣinṣin ló kéré ju wọn lè jẹ́ kí ni wọn ẹni tí gbé nǹkan lórí ní ara wa òkè olúmọ àbókè tóbi ńlọrin àbí odò ọ̀tún nǹkan kí wà lára ẹni tí kàn fún nǹkan yẹn lórí rẹ ni ó ti kọ́dọ̀ ọdún níjà gbàdọ̀ rẹ padà ẹ sọ yóò ti mọ òwòrán lẹ́yìn. ọlọ́ni dọ̀ ó fà kọ́ ní múwà ni mo ti lù ú ẹni tí wọ́n àǹkà bẹ́ẹ̀ sọ́wọ́ lọ́dẹ̀ rẹ̀ ọ̀dẹ́lẹ̀ ní méjèèjì. ìwọ ọ̀lẹ nítorí wọn kan lọ́dọ̀ rẹ náà ń ni. tó bá yẹ kó ní mọ́tàlù lẹ́sìn ẹ̀dẹ̀ òun ẹ̀mí ndóni ńlá mọ́tàlù lẹ́sìn ẹ̀dẹ̀ sàkàtọ̀ mi ndóni ńlá yàwó nìyá àwọn tó tún mú nǹkan míì ní alámẹ̀dé bá ń jọ́sìn fún ana gẹ́gẹ́ bí kíni aláǹtakùn ìtàkàtà ti bẹ́ ìta tó ná ló ń kọ́lé ilé wo lílé aláǹtakùn ọlọ́nuwa iná awhana al-buyuti làbáyétò làǹkàhù làǹkàhù ya'lamu ilé tó ń lẹ jù tó lẹ jù onílé kíni ilé aláǹtakùn káyé pẹ́ mọ́ ni bó onílé aláǹtakùn ti lẹ kò ní tó ọ̀fi kan tí ò lé kíni tí ò ní túká ọ̀kan náà wọ́n yà wọ́n wà lọ́nà ó ilé tó ṣe wàhálà kọ́ lọ ti wó káyipẹ́ ojúlẹ̀ lọ ń gbé lọ gbogbo dọ́gba láti gbé ni yóò bàjẹ́ lẹ̀ ọlọ́ni bílẹ̀ alátakò ṣe lẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni nǹkan mí táwọn èèyàn ń pè dé kíni kó ti lẹ̀ kó lágbára kẹ̀kẹ́ wọ́n máa dẹ́rù rẹ̀ báyẹn ẹnu pé ẹrù jẹjẹ náà ló bá yẹn débi ká máa bọ àwọn olùkọ́ bẹ́ẹ̀ káyipẹ́ wọn lódò kan lu wọn yìí kíní kan ẹyẹ òní kébi ẹyẹ o epo nílé kíní òní bí epo epo ìjọ òun lọ́wọ́ lé ẹyẹ kó mọ̀ kébi ẹyẹ adìẹ kúkúrú kú náà ní kọ́ láti jọ yìí. ẹ máa bẹ̀rù ẹ àkéèké kan wá tẹ̀lé ládùúgbò gba àwí. alábàáni ká pẹ̀lú àlùkẹ́rì wọ́n wá tó tún ẹ̀sìn o wá tó fẹ́ẹ́ ṣe ten years anniversary náà dúró kìnnìgádà ló bá já. níbi ojú odò tó líǹkì ní wọn ní ẹ̀ máa ń bọ̀ láti wọ̀lú. wọ́n kò wẹ́ wá tó kó dúró sódà gbogbo ẹ̀yìn lálálálá ara tá ń sọ ló. ẹ̀yìn kọ́ àkànní máa ti kíní púpọ̀ ní ẹ̀mẹ́jì áza pé àtẹ̀ǹbáyé yìí. àwọn ní nǹkan yóò jẹ́ ṣíṣe kán lọ pa àwọn ìbéèrè wa kán wá sí kíní kán wá tún gádà ẹ̀ ṣe. ìjọ́jọ́ tó kù yà wọ́n ṣe òkè àwọn tó bá ń ṣe tí ò da lẹ́bọ ní máa dẹ́rù bàwọn lè ṣe tọ́ọ̀nù títí rẹ̀ ọlọ́ni èsì tẹ́ẹ̀rí yòókà wí fún àwọn olùyà ní máa dẹ́rù bàwọn yẹn tiẹ̀ ni. àwọn tó bá ń gbé kú tí oṣù bá lọ́tọ̀ bá ti gbé pé kí nǹkan bá tẹ̀lẹ̀ kó wẹ̀ pé táwọn fi rẹ̀ káwọn lé kíní káwọn ò ṣe ni. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀dọ́ sọ̀yọ́ ọlọ́ni wọ́n lẹ́jú aláǹtakùn lọ́ wàá ń tẹ̀lé ìhùhùn ìlànà ìhùdà tẹ́lá pé wọ́n lọ tó bí ọ̀nà mọ̀ láàyè tẹ̀lé ìhùhùn wọn ní tẹ̀lé yín. o wọn ní tẹ̀lé yín. torí pé ní ẹni tó pé òkè ìrẹ́yà máa ṣe báyìí òkè ògbọ́ ẹgbẹ́ gbọdọ̀ ń gbọ́ kò gbọ́ tẹ̀bá pé wọ́n mọ̀ ẹ̀ lé tẹ̀lé yín wọn gbọ́n tẹ̀ ń wí ẹ̀yin lẹ́nu ọkọ̀jọ bí bí odò lọ́dọọdún ẹ̀yin lẹ́nu ọkọ̀jọ bá rí òkè àbí igi kẹlẹ̀ ẹ̀ lọ́wọ́ igi ọ̀rọ̀ pẹ́ẹ́nì kẹlẹ́ lé gíní ó ń bọ̀ wọn. tí nǹkan bá sọ̀rọ̀ lára igi o igi kọ́ ló sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ jẹ́ náà àlùjànnú lẹ́nu bẹ́ẹ̀ ni ń kójọ ẹ ti fá àlùjànnú láyé àlùjànnú máa sọ̀rọ̀ wọn ah, ni hàn ìdó etí etí gi ní káwọn ṣe nu etí odò lọ fún káwọn ṣe gíní káwọn ṣe nu ìtọ́nù tẹ́ǹpọ̀ náà ló lọ dún síbẹ̀ odò yìí sọ̀rọ̀ àmì ẹ̀rọ tó sọ̀rọ̀ rí igi tó sọ̀rọ̀ àláyà níbi nígbà tí kìí sọ̀rọ̀ kí ni ọmọ ń kà yẹ fún mùjísà ìgbà tó mùjísà kí e ṣẹlẹ̀ tó lọ́ọ́ kẹ́ni tó ti fẹ́ kó ṣẹlẹ̀ sí àmẹ́fẹ́rọ́ káyọ̀ pé kí wọ́n sọ̀rọ̀ ìfẹ́ ká mọ̀ pé mùjísà mọ̀ ká wọ́n ní kí sọ̀rọ̀ láyà níbi náà tó wà ní tuntun bẹ̀ tìbí ní ní ilẹ̀ Kogi àbí ní Kano tòbí igi kẹ́lẹ́ rẹ́gẹ́ni oná sọ̀rọ̀ ṣé mẹ́ka fún bùdísà láyà lẹ́bi torí pé igi elégi ni ìsọ̀rọ̀ odi ni táwọn èèyàn lọ gbọ́ tẹ bá pé dọ̀la fún mi lówó fún mi lọ́mọ ẹ̀ẹ́kàn pariwo nídìí rẹ̀ ni kò mọ tẹ́ ń sọ. ọlọ́ni sàwa ọ̀nà àlékún àdá àwùjọ òun àmọ́ àmọ́ sọ̀mìtún ẹ̀dá kẹ́ sọ̀rọ̀ ní ìtẹ̀ ń bọ̀ òjé kínní. ògbọ́ kẹ̀kẹ́ yé bẹ́ẹ̀.

torí pé nínú ẹ̀dá bọ́lọ̀ ọlọ́run náà kó wọn nìyẹn lé ṣùgbọ́n wọn nìyẹn gbà ní òṣòro ẹ̀dá ẹranko yóò wá gbé àpé ẹranko lọ́la jù lọ irú àwọn ará dìde fún bá ń lọ bẹ́ẹ̀ dẹ̀ ní èyàn àti mọ́lù dá lọ́la jù èyàn àti èyàn àti òkè èyàn àti ẹranko ìyẹn ní ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá ti jẹ́ lẹ́bọ yóò wá gbé nǹkan yìí yóò ẹ̀rí wọn rẹ̀ kẹ́tẹ́ pé coca-cola àbí ẹ̀yíkọ́ ẹlẹ́bọ ni àbí fanta ló gbé báyìí lọ́kùnrin ibẹ̀ ní mọ owó oníṣìṣẹ́ ìka ibẹ̀ ní mọ dúró yóò máa lọ jí lọ láràárọ̀ láti máa lọ bọ́ fanta tó bá gbé sí ẹ̀kọ́ tó gbé kúrò mẹ́ ìwọ̀n pé fanta kó pamọ́ di funfun yóò di báyìí kótó gbé kó bóyá ọdún méjì méjì ni. kó tó gbé mi sílẹ̀. táwọn lájú inú àti tí ló ń bọ̀. wọ́n bá ní dídìrín lẹ́yìn tí ń ṣe bọ́. ẹlẹ́sìn ti dúró tí òbá ti sẹ̀mí yóò lé kí ni. yóò sẹ̀sìn ẹlẹ́bọ̀ ń sẹ̀sìn. ìkànnà lárúbáwá ó ní kí ìsìlámù tó dé. àwọn òkú làbídù jọ àwọn àmọ̀kọ tá ló gbé làbídù tá ló jáwá lóko. ẹ máa wo tó ń bọ̀ ó ní ìgbà tí gẹ̀rọ tíyàn fẹ́ mú gbogbo làbí bá ń làbí làbí dẹ́yìn kó jẹ bá kó nǹkan ló kó bá tó jẹ làbí nù ẹ jẹ ọlọ́ọ̀bá tó ń jọ́ sèkó. ní ìwà pamọ́ lù ní India ẹlẹ́sẹ̀ ẹ̀rì ọlọ́ni ẹ̀dá lẹ̀ ń bọ̀ fàdé rúhù ẹ̀pẹ̀ wọ́n ò lápò ẹ̀pẹ̀ káwá dá lò amúrú ni ebe amúrú wo ni yẹ ebe amúrú àtìkí o ìbániwínu ìfidẹ́rùbani àbí ká pè ní tajiz ìkọlágara ebe ọkùnrin àti dáínú ọlọ́ọ̀ni ẹ̀kọ́ kẹ́hìn náà dáínú ikú tó sọ́ di kí dọ́ẹ́ pé lóòótọ́ kẹ́hìn dídí ni lẹ́njọ́sìn fún wa tí ẹgbà pé tí wọ́n ẹ̀ ń béèrè lọ́wọ́ lè ṣe aláwọ̀ arúgbìlú yẹ mọ̀ṣú nàbí ha fọlọ́mọ afọlá ní sèmá ní fẹsẹ̀ fínrin alẹ́tẹ̀ tí wọ́n fínrin ẹ̀ńtọ́sí lẹ́tẹ̀ bẹ́ẹ̀ kó fi ṣe tọ́lọ́ bá ní ṣeré kó máa fi ṣe ẹ̀bọ tọ́lọ̀. bákan náà. amúnámù òkè táwọn afọ àfẹlẹtọ tó fi fi ni ẹni kókè amúnámù àìdùn yẹ fìfì nàbí ha sálọ́wọ́ tó lè fi mú nǹkan ní amúnámù àyínú yòòfìrú nàbí ha sálọ́dún na amúnámù àbámu yẹ ha ọlọ́ni sáde kìíní olùdòdò ṣùwàdà ṣùrọ̀ká àkùn. ẹ pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fi ọlọ́ni kálọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ pè ní dẹ̀yìn báyìí. tẹ́ ẹ̀mí wọn lọ púpẹ̀ lọ́nà ẹ̀sùn wọn túmọ̀ tí ìlú ni gbogbo èdè tẹ bá mọ̀ ẹ̀ tẹ́ lé fi kàn mí nìyẹra ẹ wá fi kàn fàlà tó ń tèrú mu fi já tó máa ń bí àwọn ẹni bí nínú kí náà lè dé lè dé òkè tẹ́bi níbi tẹ́bi níbi rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni lẹ́ẹ̀bà. ìtọ́nà ń dá fún wa kó máa já mi pé ẹ̀mọ́ wo àwọn àmì báyìí òkè àmì ní odò àmì ní àyìn ó ti kọjá àlà wọ́n bá tọ́jú kí ni wọ́n bá tọ́jú náà bá mọ̀ ọjọ́ sẹ́kọ̀ọ́. ọlọ́ọ̀ni èsì sọ̀rọ̀ nǹkan yìí bá lè ṣe nìkan ti kọ̀ kárì kódà ẹ̀mọ́ mi falẹ̀ ìtura ẹgbẹ́ kò sí tẹ́lẹ̀ kí ni wọ́n fún yà. táwọn làásà ní ta làá máa wá àǹfààní lọ́dọ̀ ẹ̀ fara àmọ́ wa kó gbá burú jìnnà sí wa ọlọ́ni kálẹ̀ ló pé iná wà ní ìyàwó ọlọ́run balẹ̀ni tó tó mi lolùrànlọ́wọ́ mi lọ́lákòóso ọ̀rọ̀ mi alẹ́bi nazzala al-kitab ọba tó sọ al-Qur'an kalẹ̀ ọwọ́ yàtọ̀ wà ńlá sọ́ọ̀lì hìn òun náà lọ́wọ́ tí máa ń tó àwọn ẹni rẹ̀ tí máa ń darí wọn tí máa fi wọn ṣe òun gẹ́ẹ́. ọlọ́run ó sọ aburú tó wà ń bi ìmọ̀ ẹsẹ̀ bọ́ọ̀lì ó ti fi irinlẹ̀ fún wa àìlágbára àwọn nǹkan mẹ́ta èèyàn jọ ní kò jẹ́ kó wọ́n ká mọ̀ pé ẹ̀dá làwọn náà ọ̀yẹ́ kẹ́dà tó wọn lọ gbẹ̀dá mọ́ ọ̀yẹ́ ká mọ̀ nínú ayé àtàkàgbẹ̀ yìí pé ọlọ́run bá là á mọ̀ ń sáàdì òun lọ́wọ́ tí máa ń tóni òun lọ́wọ́ tí máa ń ṣàkóso ọ̀rọ̀ ẹni òun ní ẹlẹ́dàá wa olódùmarè wa ọba tó yẹ pé ní òun ló lágbára lórí gbogbo nǹkan gbogbo nǹkan pátá àbí àkóso rẹ̀ ni wọ́n ṣe kí ni ìwọ̀n wa tọ́lọ́mù bá fi kan ní ní nǹkan ni tọ́lọ́mù bá fi kan ní déédéé kí ni nǹkan ni tẹ́ẹ̀ bá gbélé iye yóò jìnà sí gbogbo àwọn nǹkan pátápátá yẹn tó ń gbára lé tó yàtọ̀ sọ́lọ́mù bá fi àwọn kaba yẹn tí ó ti fún tán wárí fún tán pa nǹkan fún tán fún ọwọ́ fúra tán fi ń bẹ́ra wọn ẹlẹ́mi ni mo fò kébí ọ́ mo fò gúnbí ọ́ ẹni tó gbẹ́ lọ́wọ́ bá tó gbẹ́ tí ọlọ́wọ́ bá yé yóò jìnnà sí gbogbo orú kaba yẹn mùsùlùmí ìfẹ́ bọ́ ṣeré ìrìn lákàtà rẹ̀ torí pé ọlọ́wọ́ fún wọn wá tààlà ó kórì rẹ̀ lẹ́bọ̀ ẹni tí sọ́nà ń wá nǹkan míì lálátòdò dáàbò bò àbí wíwá nǹkan míì tó tún máa wárí fún níbi ẹ̀yìn ọlọ́run ni. títí sọ ni pé ọlọ́run bá tún wọn wọn tààlà òun nìkan kó ló lẹ́tọ̀ọ́ sí kíni ìjọ ìgbọ̀nrún ọ̀kan mi. gbogbo eléyìí tí ẹ gbọdọ̀ gbọ́ yé ni títí ẹ bá ń sin náà dé bá lọ ọ̀rọ̀ lù gbogbo sí náà rẹ̀ nípa jẹ́ ni ọlọ́run bá tún wọn tààlà kó sàánú wa kó ṣe wá lẹ́sọ̀ pẹ̀lú ìgbàgbọ́ tó yẹ kórópó kó wá tó àjùmọ̀ sí gbogbo rẹ̀ bọ́ àtúntì máa ń gbóni débẹ̀ ọlọ́lọ́lọ́ ọ̀sánàmọ́ ara rẹ̀ bí ìlànà Muhammadu wàhálà àdìyẹ fún àtẹ̀mọ́ yìí.